dúpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. ìjòkó ọpẹ́ níjòkó yìí àwọn onímọ̀ wa ní kílà torí ẹ̀ dúpẹ́ ìtẹ́ yẹn a máa torí ẹ̀ dúpẹ́ láyé torí ìdẹ̀ra ni ìdẹ̀ra téèyàn máa wá dúpẹ́ lélẹ́rí ó pín sí méjì ìdẹ̀ra ọlọ́run ọba kan bẹ lérí wa ìyẹn ṣe fojú rí kò ní ìdíwọ́n tẹ̀ sọ fún wa àwọn àdẹ̀rà kan làákà ìlèyàn fi mà nínú dẹ̀ra tí ó ti fojú rí tí wọ́n ní sọ fún wa pé dẹ̀ra ọlọ́run ọba ní lọ sí suwatu Ibrahim kọ́. Allahu alladhi khalaqa samawati wal ard. ó lè lọ ọlọ́run alákàsámá wàá ti wà láàrídọ̀ èmi ọlọ́run ọba ni mo dá sámà. wàá kọlá àrùdọ̀. ọlọ́run ọba mo dálẹ̀. wà á sára làkún mi náà sábà ìmá. ọlọ́run ọba náà ní mú omi wá láti sámà ibi kọ́ máa sọ̀kalẹ̀ sórílẹ̀. wàhálà jábì mi náà sámà àti rìskọ́n làkún. ìyọ́ máa sọ̀kalẹ̀ sínú ilẹ̀ yẹn èmi ọlọ́run ọba nù dẹ̀ra mi náà ni máa wá ní kọ́ máa múrúgbìn jáde fún yín. wàhálà kàrà kúmúlùfúlù kàlí tẹ̀kí yá bíl báàrí bí hàmúrí. wọ́n nínú ìyàrá èmi ọba lọkọ̀ ojú omi agbára yóò tú ọkọ̀ èmi abọ́là ń mọ ọ̀rọ̀ tí ń sí ọkọ̀ ojú omi fún yín kẹ́lẹ́ máa fi rìn. ọ̀gá kàrà kúrò lè á àárọ̀. àwọn búdó wọn yẹn bẹ̀rẹ̀ ọba mọ̀rọ̀ fún yín. ọ̀gá kàrà kúrò sàmùdà wọn kọ̀ mọ̀ràdá ìbẹ̀yẹ. inú ìyàrá mi tí mo ṣe lé ilé rí lóòrùn wà ibi kẹ́ ẹ máa rí lò mi ọlọ́run ọba ni òṣùpá wà ibi kẹ́ ẹ máa rí mi ọlọ́run ọba ni. wàzà kára fún mi ò lè làwa náà. nínú tẹ̀ra mi ọlọ́run ọba lòru wà inú dẹ̀rẹ̀ mi ọlọ́run ọba lọ́sán tẹ̀ ń lò wá. wàtákùn mi kò lè máa ṣàlùdòwò. ọlọ́ni àtàkùn mi kò lè máa ṣàlùdòwò. èmi ọlọ́run ò fún yín nínú gbogbo ń tẹ́ béèrè àtẹ̀kù sí ìpínlẹ̀ òkú fún yín yóò máa jẹ́ bẹ̀rẹ̀ mi ọlọ́run gbogbo tọ́lọ́ ń kà kalẹ̀ yìí kò nídìí wọ́n ṣàlàyé fún wa àfojúrí kò sẹ́ni tí olóhùn òróòrùn kò sẹ́ni tí òró ṣùpá kò sẹ́ni tí ò rí ọ̀sán kò sẹ́ni tí òróòrù kò sẹ́ni tí òrójò ti ń sọ̀kalẹ̀ kò sẹ́ni tí òrúrúbì ti ń jáde láti inú ilẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí yóò sọ pé owó orí sánmà àtilẹ̀ ìdẹ̀rọ̀ ọlọ́run tó ti fojú rí nù. wàá tágùn. ìdẹ̀rọ̀ ọlọ́run tí hmm ẹ̀dí wa tí ò lè fojú rí wa làákàyè ló fi bí jẹ anabi suleiman alayhi salatu wa salam iná àwọn tó ti wá sáyé tó giant ni ló jọ pé lórí ilẹ̀ yìí kò lè sí tuntun máa o àwọn tó ti lọ náà lọ́lọ́run dá padà kò sí tẹ̀yìn jẹ́ láyé yìí táwọn kò ti jẹ́ lánàá anabi suleiman ń bí ibi ọlọ́run gbà fóun dé pléènì tí àwa ń wọ̀ lónìí pléènì òsínjọ́ náà atẹ́gùn lọ́lọ́run rọ̀ fóun inú atẹ́gùn ní máa sọ ìtẹ́ sí yọ sọ ọ̀tẹ̀ rẹ̀ báyìí sí atẹ́gùn tó bá ti fẹ́ tráfù láti jòkó bẹ́ẹ̀ atẹ́gùn yóò mọ̀ wá tì lọ gbogbo bí wọ́n bá fẹ́ lọ láyé ibi ọba ti dọ́ bá ti dọ́ pé tọ́ bá ti rò pé mo fẹ́ sinmi atẹ́gùn ó tún gbé wálẹ̀ sí i bí ìgbà tí pléènì bá yóò tún sinmi tọ́ bá ti yá yóò tún lift yẹ hmm. inú dẹ̀rọ ọlọ́run ibi ọlọ́run ṣe é fún un dé ọlọ́run wa ni kò dúró mbẹ́ o. wà á ṣíra ní sùlẹ́mánà jùlọ́dù mi nàìjí ni wà á lè ṣe wà á tọ́ eré bá òyò sá ó. ọ̀rọ̀ tó bá ti ti àwọn ọlọ́run wa kò sí irọ́ kankan mbẹ́ kò sí dáwọ́tì mbẹ́ ó lè mi ni mo rọ̀ fún anabi sulemana àkọ́kọ́ tí mo rọ̀ fún. jùlọ́dù mi nàìjí ni. àwọn ọmọ ogun tí mo kó tì àdìjànú mo ní kó máa gáìdì ẹ̀ àlìjànú mo ní kọ́ máa tẹ̀lé ọlọ́run ní kọ̀ wá jẹ́ náà àlìjànú nìkan mo tún kọ́ àwọn èèyàn tí. wà á tọ́ ìrìbá òrìò sáwọ́. ọlọ́run kì í tún bí a máa ń bẹ̀ mo tún kẹ́yẹ tì àwọn ẹyẹ tún sin sulemana tó bá dúró ẹyẹ wàá pọ̀ àwọn ni wọ́n wàá di tẹ́ǹtì wọ́n wàá súbì ìbàlẹ̀ lérí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ máa sọ lá. hàtà. أقوى ورواد المولد قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم ọlá yẹn ní í ṣe lọ pẹ̀lú gbogbo àwọn empire ọlá jáde lábọ̀njọ́ míì ọlá sì jáde tán ọ jáde tán ọlá máa jáde tán ọwọ́ jáde tọ́látọ́lá ní wá ń lọ pẹ̀lú ọlá ni àtàn. ìdá àtàwọn aláwọ̀ àdínnámúnámúlé. kòkòrò àwúrèbe kí pírẹsidẹ́ǹtì wọ́n máa bọ̀ ní ìsìn dákun gbogbo alama tí wọ́n ń pè ní kankan kòkòrò. lànàbí Suleiman wa ń bọ̀ àwúrèbe wa ń sọ. kọ́lá tí ọlọ́run sì fún ni pé yìí máa gbọ́. má ti òun ni tí a bá sọ tí wọ́n máa ń ròyìn àwọn ẹni ọlọ́run kò sí tí ń jẹ́ ẹni ọlọ́run ọ̀wọ̀ ẹni ọlọ́run síbi mẹ́ta. kọ̀bá jẹ́ lánàá mùsùlùmí tẹ́ a bá ṣiṣẹ́ lánàá mùsùlùmí tó fi dàgbà fà àbí lánàá ẹlẹ́sìn kejì tí ń jẹ́ kírísítẹ́nì tó fi dàgbà wàlíì tiwọn ìka mẹ́ta gbọ́dọ̀ máa bọ́ọ̀lù. wọ́n fún ọ lágbára gbígbọ́ tọ́ba wa ń jòkó nísìnyí ìtẹ̀yìn ọ̀gbọ́ òun gbọ́ wọ́n fún lágbára rírí ìtẹ̀yìn ò rí òun rí wọ́n á fún lágbára kọ́sọ́ kọ́sẹ́. èyí tí màá sì kẹ́ni ní gbogbo ní a bá ti fọwọ́ wọn dìmú báyìí ó ti dàsẹ́ hmm, ó dàsẹ́ ọlọ́run máa ń bá ìmọ̀ ti bí wọn bẹ́ẹ̀ òkú wọn sọ́dọ̀ àlàyé ibẹ̀ kún wọn fẹ́ lọ. anabi suleiman aleyhi salatu wa salam ọwọ́ agbọ́ ohun tí àwúrò èbè ń sọ àwọn èdè ah. ọ̀nà ẹ̀jì àmọ́ òun sọ fáwọn àyókù àwọn àwúrò èdè ẹgbẹ́ rẹ̀ kòkòrò ẹgbẹ́ rẹ̀ yí pé. wọ́n láti nàmúlà tún yẹ ayò ànàmúlò ní kòló ọ̀gbàzàkì náà tó. ọ̀kánù wọn ó ní ẹ wọlé ẹ̀yin ẹ̀yin àwúrò èdè ẹ wọlé ẹ̀yin kòkòrò yẹ wọlé o. láyé àti wọn náà kò tún lè máa lọ adúlódò. ọ̀dọ̀ ọ̀la rẹ̀ àtàwọn ẹni tó lè jẹ ó ní wọ́n tẹ̀ yín pa tí wọ́n sì tẹ̀ nímọ̀ kọ́ wọn tẹ̀ yàn. àtàbàṣà àtàwọn ìdán wa gbọ́ ọ gbọ́ bó ti gbọ́ gbólóhùn yẹn ọ yẹ kó wò ní pé àṣé àwúrò ìbí náà tún dá wa mọ̀ ẹni ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ kọ́ wa kà kọ́lá kọ́ wa kà kọ́lá ìdẹ̀ra ọmọ pé dẹ̀ra ni téèyàn fi làákà yìí dá mọ̀ làákà yìí ló fi píìkì ẹ pé eh ìwọ ọlọ́run o ti kẹ́ mi débi wọ́n tàbá sà. sàmọ́dọ̀ ìka mi ń kọ́bìrì ha. anásèmánu wa rẹ́ ni mí sẹ́ pẹ̀lú gbólóhùn rẹ̀ tí wọ́n ń sọ yìí pé. wọ́n kọ́ la ó. rọ́pì olùwọ́ ọlọ́run. àwòsí àwòsí mi. ayé àṣùkúrà ní ìwọ̀n tọ́kànlẹ̀ tí àní àmúdà láyé. Ah, olùwọ́ ọlọ́run ọ̀pọ̀ kọ́lọ́n bá kí ọ fọpẹ́ lépa bá o bí ṣe ń kẹwọ̀ ọ̀hún bígbà tí ò níyà lọ́wọ́ ó níyà o ìhà tó kọ sí wọ ni ìyá ń jẹ lòmíì ọlọ́run àfìyà jẹ lòmíì bẹ́ẹ̀ kó nǹkan lọ́dà ìhà tó wù kọkọ sílẹ̀ yìí náà ni kérà kìí sẹ́sìn ẹni orí kẹ ẹ̀sìn kọ́ o. Ọrọ àánú gbà mí. àti fi ọlọ́run ẹlòmíì sin ọlọ́run tó pé kò mọ bí ó sì arọ. kò mọ bí ó sì àwọn gbà tí òwú kó ṣe bẹ́ẹ̀ fún kọ́ kọ̀yàdọ̀ rẹ̀ kọ̀jẹ́ kọ̀yàdọ̀ rẹ̀ kò kí bọ́lọ̀ ń bá kí ọ ni ó ní nǹkan òkun ọba dé ah, fún ẹ náà máa bèrè pé àbáyé tá a ti ń lò bọ̀ tẹ́lẹ̀ náà kọ́ yìí ayé tó ti ń lò bọ̀ náà nù ó tún gbé mi dénú bẹ́ẹ̀ lẹ́lòmíì tí ó sì dáa fún tí nǹkan kan ọ̀yẹ tó bá wọ́rọ̀ lẹ́ẹ̀kan náà kó yí padà báyìí ìjọ àwọn Abíọ́lá ń bẹ láyé àwọn èèyàn tó tẹ̀lé Abíọ́lá pọ̀ láwọn tó giant president wa lónìí nọ́mbà rẹ̀ ń náà tí a bá ń kà kódà lè sọ pé nàmbà tẹ́ẹ̀nì. kí wọ́n wáyé pé president Tinubu lónìí lọ́wọ́ àti president Nàìjíríà bí hmm. bọ́lọ̀ ń ṣe ṣe ni. máa bẹ iná dámúná ti àìní. láàrin kájíjú káyà. wá ti bá a ti à yúgá ìró lọ òbí ni àlè là àlè yúgá ìró lọ òbí ni àlè là àlè. ànábì ọ̀rọ̀ òkú ọ̀gá mi ọlá ìpọ̀ ìkẹ́ ìpọ̀ olùwọ̀ ọlọ́run. rọ́bì àzíní àbí àṣkúrà ní ìmọ̀. gbàmíláyè kí n lè dúpẹ́ fún ọ lérí oore tó o ṣe fún mi àṣkúrà. ní ìmọ̀tàkàlẹ̀ ti àyàkàlàyé. lérí ìdára tó o ṣe fún mi yìí èmi nìkan kọ́ ni mo wà láyé ọkàn wọ ọkọ̀ sàánù mi ní gbàmíláyè kí n lè dúpẹ́ wàhálà wàlẹ̀ dáìyà. ẹlòmíì jogún ọlá rọ́ìdùn sọ lẹ́ẹ̀kan ní ìsìn ìgbà tó ń sọ̀rọ̀ alájẹ abdulrauf pé wọ́n bí i mọ́lá ni àwọn tó bí alájẹ abdulrauf ọlọ́lá ni wọ́n ìyá tó bí i oníkẹ́ni ìyá náà ìyálájẹ àwọn tó wá jogún ọlá hmm. ó tún fẹ́ yàwó alárísìkì. Allah. Allah. ta ni ṣe bí ọ̀sẹ̀ bọ́lá ni wàhálà wàlídàáyé gbàmíláyà gbàmíláyè kí n dúpẹ́ oore tó ṣe fún mi. wàhálà wàlídàáyé yá èyí tó ṣe fáwọn òbí mi. wà ní amọ́lá sọ́ọ̀lẹ̀ hàn dẹ̀rẹ̀dọ́. wá jẹ́ kí n lè ṣiṣẹ́ wá fún mi níṣẹ́ tí ìwọ ọlọ́wọ́ yọ́nú sí ṣe ọlọ́run tó fẹ́ yọ́nú sí iṣẹ́ tó yọ́nú sí fún mi ṣe. wàdíkìlì ni ìbíra àmọ̀tíkà fi ìbáríkà sọ́ọ̀lì. wọ́n á fi ní kó sínú àwọn ẹni rè tọ́ba dojú ọ̀kan yìí. ọpẹ́ tí èèyàn fi làákà yìí máa rú ẹ̀ lànàbí Sulemana dáhùn. bọ́lọ̀ ń bá wa sọ̀rọ̀ fẹ́dà láyé tó bá wa ka ọdún ayé bí ẹ tó wá ka yìí èèyàn wá kà pé sixty ọ̀pọ̀ o. ese ọdún kékeré ní ọdún ayé ọdún tó ka ọ ní ìṣe ọdún mẹ́ta péré ànábì lò sí tó fi lọ lọ́ọ̀rì mọ̀ pé kìí ṣe ọdún kékeré inú kà téèyàn kà láyé bàbá wa wo bá ti wá kà ní ìsín láti ilẹ̀ pé ọ̀kẹ́ ká wá dá ojú padà sẹ́yìn ajabdao wá dójú padà sẹ́yìn pé tètè lu ayé mi bọ̀. rọ́ìdù sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọjọ́ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ báwo mo ṣe lójú mo fi débi ìyà lọ́pọ̀ jù kẹ́ lọ ni àbíkẹ́ ló pọ̀ jù yà lọ àbíkẹ́ ló pọ̀ jù yà lọ tó lé èyàn máa ṣẹlẹ̀ o èyàn máa ṣe nǹkan láyé nǹkan máa ṣe èyí tó bá pọ̀ jù wọn máa fi dájọ́ tó yà pé nǹkan ló bá ṣèyàn púpọ̀ yóò àdá bípa tí ò ṣe nǹkan kan rí lárí dáadáa tó yà pé ń ṣe nǹkan dáadáa níta òun là ń ṣe nǹkan ni. Allah yìí tí ń ṣe ayé òní rí ma wọ́n ní gbogbo ọjọ́ ayé ló fi dùn fún un. àmọ́ tó bá bojú ẹ̀yìn ìtí rọ́ìdù sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ ìjìyàrí ibẹ̀ náà ni ó padà fẹ́ kú sí nítorí ọjọ́ ọ̀dẹ̀kùn bọ́ bá tẹ̀ lọ́jọ́ kan tó rò pé ó sì kù díẹ̀ káàtó ọjọ́ ọ̀dẹ̀kùn pọ̀ jù yìí lọ. gbogbo ọ̀nà tọ́lọ́hún fi bóyàn láti rí òfìgbà sí rí ọjáde lára ìyá tó dáa òfìgbà sí tí a máa ráre kéke ọ̀ráre ọ̀dàgbà sínú ọlá ó tún dásìkò tó tún fẹ́ yàwó ọlọ́run tún gbé yàwó wá ó tún fi bà sí ní. a a wà láàrin àwọn ọ̀rẹ́. aláṣẹ bíbò ṣèbí àbá nínú lámílẹ́sì nìkan léèyàn lára kí tún wá ká àwọn ẹgbẹ ah. ẹgbẹ aláàjì lámílẹ́sì ẹgbẹ̀rún èèyàn kábí ẹgbẹ̀rún èèyàn nu àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ ayé tọ́ ẹ pé ìṣòro tẹ́ ẹ̀ máa fún wọn tẹ́ ẹ bá ti rí wọn ìṣòro ẹgbẹ̀rún èèyàn ni. àwa yìí dùn kalẹ̀ àlìfẹ́ ní àwọn náà àbílá àtàrà ajá fàmsá ẹgbẹ̀kadì ẹgbẹ̀rún èèyàn náà tún nù. La ilaha illallah. tàbá àwọn míì àwọn míì náà ń bí tí wọ́n pa mọ́. ọ eléríire ní ìsìnkú abọ́ lórí rẹ ni tọba ti rí àwọn ẹyẹ tí wọ́n máa ń rìn wọn wọ́n máa ń wọ́pọ̀ ni ó sì nírú ìrántí jọ máa lọ pọ̀ ọ lè rí máa lọ ní ìsìnkú alọ́bàá láàrin rẹ̀ tọ àwa ẹyẹ tó bá ti rí àwọn sáfù àwọn èèyàn gidi wọn àjọ máa ń rìn pọ̀ ni tó ọba ló ṣe bẹ́ẹ̀ fún yín o tó ní ọmọ lò ó bọ̀ láti bẹ̀ ọwá lò títí ọwá lò kàn tó kàn bí ọpẹ́ ọwá máa bí ọpẹ́ ti bẹ̀rẹ̀ hmm. òun láyà tí wàá ka ìpín tó jókòó ká tó ṣàdúrà ọlọ́run lọ́kọ́ abẹ́ ọlọ́run ní. وصينا الإنسان بوالديه إحسانا ọlọ́run àkọ́kọ́ àkọ́kọ́ àsọ́lẹ̀ mi tí mo fẹ́ sọ fún ọmọ èèyàn ìwálidéèn ìfìsánà ọlọ́run mo fi ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ìǹsánà ní pàápàá dáadáa bá mi ṣe dáadáa fún wọn wálidéèn ìǹsánà wálidéèn ìǹsánà yẹn kò mọ pé wọn bẹ láyé o. Allah akbar dáadáa tọ́lọ̀ ní o ṣe fáwọn òbí rẹ kọ́ máa pé ìyá bàbá mi ti kú èmi ti bọ́ mbẹ́ ọ̀ bọ́ mbẹ́ bí a bá kú tó tún ṣe fún wọn dáadáa ni kò fàdúrà rántí wọn kò fi sàárà rántí wọn. sílá tó wò dè é mọ́. sọ bí wọn kọ ọ̀nà ní bá ń ṣe dáadáa fáwọn òbí rẹ méjèèjì máa bọ́rọ̀ ṣe ń bọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó gbé látòrí ìyá àti bàbá ó ní bá ń ṣe dáadáa fún wọn hamalati umu kura wàwádọ́ àti okúrọ́ ha. ọlọ́run wá bá ṣe sórí ìyá ó gbé látòrí bàbá àti ìyá wá bá ṣe sórí ìyá ó ní pàápàá jùlọ ìyá rẹ tọ́já pé lóyún rẹ sínú tì nira ni. ọ̀dọ́ àti ògòrò a. ó tún kìlífà rẹ sáyé tì nira ni. wàá lù ú wá bí sọ̀lù sálásùnà sáárá. ó ní ìnira tó fi lóyún rẹ ìnira tó fi gbé ọ sáyé kò tún wá ní fi ọ lẹ̀ yóò tún wá wọ̀ máyà yóò máa ṣe fìtínà lójú rẹ tí wọ́n bá ní òbu yẹ̀pẹ̀ wèrè wá tó lóòrí tílé rẹ ń kọ́ hmm. ọmọ máa ń sábẹ amádìwèrè ni kò ní rírù yóò sì máa jó yóò máa pàṣẹ fún yóò máa wá torí kó lè rẹ́sì kó lè sùn. bí ọba sùn kò ní sùn hmm. bọ́mọ àwọn ọba gbádùn kò ní gbádùn bọ́mọ àwọn ọ̀rọ̀ náà lọ kò ní rọ́nà lọ ọlọ́run ní yọ̀wá sí wàhálà bẹ́ẹ̀ fún. sàlàsù nàṣàrà. ọgbọ̀n oṣù. la ilaha illallah. yóò fi máa tọ́jú rẹ ọlọ́run ní tó máa tọ́jú rẹ bẹ́ẹ̀. àtà àtàní. ìbá balaga ìtúdáwó wà balaga ìbá ìnàṣànàtà. yóò wá di ọmọ mi a wá bí ọmọ ra a di ọmọ ya ọ wà lédè ọkàn rẹ̀ àsìkò méjì lèèyàn fi kó wàhálà bòbí bọ́ bá wà ní kékeré á tírèènì rẹ yọ wàhálà lérí rẹ tó fi dókè tó o bá tún ti wá dókè ta yóò tún bẹ̀rẹ̀ wàhálà ẹlẹ́ẹ̀kejì ó ti dókè ó ti dèèyàn àyà rẹ ó tún máa wá já èyí tẹ́sà gbúrò rẹ̀ ṣé tí ò sí nǹkan kan tó ṣe ìṣọ́wà dáadáa ètò bí wọ́n bá ti ṣe àrẹ́dùn kí ni wọ́n tún wí o wọ́n bá ń rẹ̀ kárí ṣé ìkọ́rọ̀ rẹ̀ wọ́n sọ ẹ̀mí rò tún ní balẹ̀ ọlọ́run yóò ṣe wàhálà ń lérí rẹ̀ yọ títí títí tó fi years láyé. ọ̀là rọ́bì. ọlọ́run tó bá ti wá tó wá ti wọ bú ọ náà bá ti dé mọ́pọ́ ọdún lónìí bẹ̀rẹ̀ ọpẹ́ fún mi ọlọ́run àwòsí ni ọlọ́wọ́ ọba yìí pé. àwòsí ni ayé àdúgbò ní ìmọ̀tàkà lẹ́tí àní àmdá àlàyé. ọlọ́wọ́ ọba dà pọ̀ mọ́pẹ́ wá ọpẹ́ tó dànù pọpẹ́ Ọlọ́run fún mi gbàmílá yìí kí n dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fáwọn òbí mi. wàhálà ọ̀lìlẹ̀ yá. èyí tó ṣe lémi náà lérí. wàhálà abala sọ́ọ̀lì àǹtẹ̀rìndọ̀. wá fún mi níṣẹ́ ìyọ́nú o. wà á sí lílí èdè ìlú ìlú àti. Ọlọ́run ní ọpẹ́ wọn máa dáa látọmọ forty years hmm. o lè ṣe thirty àmọ́ gbà tí wọ́n náà pé yẹ ẹ̀gbọ́n balance forty years ó rí náà ríra rẹ ọmọ wa da lọ bẹ ọdàn forty ọdàn fifty ọdàn sixty ọdàn seventy ọdàn eighty bọ́lọ̀ bá ní òdìgbà náà ọdàn ní ninety bọ́lọ̀ bá ní òdìgbà náà ọdàn hundred ọlọ́run tó o bá ti ń dọ́pẹ́ òun lọ́nu kọ́ ọmọ aráńtí ẹ̀yìn. Hmm. èèyàn gbọ́dọ̀ jàjẹ́ tán o torí ọlẹ́ agbára òsòyàn dín kankan o hmm. ọlọ́run ló lè mékì yàn fọlọ́n bá ti wá mékì ẹ mọ̀ wá jálá jẹ tán eríire kọ́ kó o ti máa sẹ́bìtì nínú ayé kọ́mọ́tì sí kàtọ́ yanjú ní ọmọ rẹ ah. ìwọ náà ló sì tún ra mọ́tò fún wọn ìwọ ló ń pààrọ̀ lé ilé tí ó gbé ìwọ ló ń kówó lé lọ́wọ́ ó gbọ́dọ̀ tí máa jẹ wọn má. ní sábìtì kò tí ní pé ọ̀dà kọ́lọ́ ti ń nàró eléyìí náà eléyìí ó tó fẹ́ yìí lẹ̀ fún bí ọba tí ìyanjú dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn mọ́sàfàrà òbí ọlọ́run má jẹ́ ayé ọ̀gbọ́dọ̀ mú kí ayé wa wúyàn títí títí títí kọ gbàgbé ẹ̀yìn hmm. tó bá ti rí bọ́dà pé hmm, kíní yóò fẹ́ jọra wọn o èmi náà ní sì tún ṣe fáwọn ọmọ yìí o sádọ ọlọ́run èmi náà fẹ́ jẹ wọn ọmọ kí n tó lọ bá nàró àwọn ọmọ mi jẹ́ káwọn ọmọ mi náà táyé dágbé kí wọ́n hmm. tó lé ayé yìí dágbé èèyàn á tọrọ ẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bàǹgbé jẹ́ káwọn ọmọ mi ó tó ayédágbé pé bí ìtì ẹ̀sẹ̀ fún wọn tí a bá ti bẹ̀rẹ̀ lójú rẹ èyí ń ní ó fún wọn ní fọkànbalẹ̀ lẹ́yìn rẹ tó bá lọ tó ní wọn bá bẹ̀rẹ̀ lójú rẹ nítorí wọn fẹ́ fi sẹ́yìn wọn tà tán ni. bàbá jùlọ ayé ti ayé ti bàjẹ́ lónìí àfi kéèyàn ó so mọ́ lọ́hún jùlọ ẹ̀yìn olówó ẹ̀ so mọ́ ẹ sì dìlífọ̀ ọmọ fọlọ́run o torí tí ẹ bá dìlífọ̀ ọmọ fún bí ẹ bá dìlífọ̀ ọmọ fọlọ́run èso ọgbà àwọn olówó lówó lónìí wò rí dùnú bọ́lá bá sì fẹ́ múyàn arọ ọmọ ní tí máa múyàn kì í dùnyàn gbogbo yòókù ọmọ rọ́jú bí ọkọ bá báláǹsì ìyàwó ọmọ rọ́jú bí ìyàwó báláǹsì ọkọ ọmọ rọ́jú bọ́lá bá fẹ́ mú ara ọmọ ní hmm. kọ́ ọmọ ọmọ yẹn jú kò sí tọ́lọ̀ ń fún un ní arísìkí láyé inú rò ní dùn mọ́ tọmọ bá ti yanjú oúnjẹ ò ní dùn lẹ́nu ẹ̀ mọ́ so problem wa kúnlẹ̀ ayé lónìí tó wá jáde pé nítorí pé wọ́n ń pe kíní kan lárùn gbajúmọ̀ àrùn gbajúmọ̀ lónìí ní kọ́ ọmọ ọmọ drug àrùn gbajúmọ̀ lónìí ní kọ́ ọmọ ọmọ gbó àrùn gbajúmọ̀ tóun tiẹ̀ ti ya ẹ̀yẹ lọ tí. àrùgbájúmọ̀ oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi báwọn tó bí àwa ṣe tó àwa àrọ́mọtọ́mọ ìyàtọ̀ sì ń bẹ nínú kéèyàn fọmọlẹ́kọ̀ọ́ àtìkẹ́ ìkẹ́ là ń sí gbogbo ẹ̀kún pé mo fẹ́ kí ọmọ mi ni mo fẹ́ kí ọmọ mi náà ọmọ ọgbọ́dọ̀ yàyọ̀ pọ̀ra kò sì sí ní tó lè o. sọrí ìrìnàjò ayé yìí yóò pinjọ kan yóò pinjọ kan o gbogbo bá a ṣe wà láyé tá à ń kọ́lé tá à ń gun mọ́tò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ à ń ṣe ìyàwó à ń lọ à ń bọ̀ ojú oorun la wa o. a sì sùn aláya ìbí ìjọ tàbá jí báyà á lajú nu kòtò ni kí lọ fẹ́ lajú lélẹ́rí tọ́ba fẹ́ lajú wà sínú kòtò kí nìkan tó lajú lélẹ́rí nu kòtò lérí àlámọ̀rí tiẹ̀ pé ẹ́ ebi mo já sí nì ah, bọ́ wàá wọ̀ tán wàá wò sí òdìrí kankan mọ́ yóò wàá kú ọkọ ọlọ́run àtiwá rẹ kó o lè sàlámdìlì láì jọ náà nílájú kanu ẹlẹ́kẹ̀ẹ́ni kọ́ wá bojú ẹ̀yìn báyìí báwo lè ó ṣe ṣiṣẹ́ tó bojú ẹ̀yìn tó gbé gbogbo tó fi sẹ́yìn ọmọ wa rẹ́rìn inú kòtò pé alhamdulilayi àwọn tó bí ẹ̀yìn rẹ́rìn báyìí wọ́n rẹ̀yìn báyìí pé ah, ọba ọmọ tí mo fi sáyé wọ́n ṣe dáadáa kí ló jẹ́ wọn orí bẹ́ẹ̀ wọ́n la pé wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n wà láyé nǹkan méjì náà ni o nǹkan tó bá àkwáyà tó kójọ ńgbà tó wà láyé òun lọ máa fi leaf ọ̀rà góòdù tó dáa ọ̀rà bàtà tó dáa níbi tó ń bẹ́ẹ̀ báàgì tó dáa dọ́làsì ọ̀rà ọ̀ gbádùn ayé rẹ èyí ló fi leaf kí lè ń ó fi sẹ́kù. Hmm agbọ́pọ̀ wà dáadáa láyè ohun wa òkè wọ́n fẹ́ travel business upper class lọ́ra kò sí kí ló fi sẹ́kù ìjọba das. ìjọba gífù àwọn èèyàn nítorí fáwọn èèyàn lèyàn fi sẹ́kù o ẹ̀dá ẹ̀dá síbi táwọn ọmọ yóò ti sá o èyí tẹ́ pè ní investment ń kọ́ ní investment o ọlọ́run nìkan ló lè mékì ọmọ o ẹ bọ́lọ̀ ń tọ́jú àwọn tiẹ̀ kọ́lọ̀ wá tọ́jú àwọn tiyín náà. ìkẹ́ tó impress mi lára Raja Fawzat nìyẹn kìí sò ní ẹ̀ mo ti Raja Fawzat tipẹ́ tipẹ́ nínú ọrẹ ẹ̀ta àtìkẹ́ èyí tó kó sí ìgbà wọn mislead ẹni o kí ẹ̀míyìn ó kún kọ́mọ rẹ̀ ni tá a sọ̀rọ̀ fún sọ ma pé bí ẹ̀mí obìnrin bá sì kún ó lè máa bó giri yìí sọ̀rọ̀ problem tẹ́lẹ̀ á ma máa ni ní láyé alákọ̀ọ́kọ́ ẹni bá fún ni emi ti kún ayé ga kò rẹ́ni afọ̀rọ̀ lọ ẹni ọ̀fọ̀rọ̀ lọ bí ọlọ wọ́ ọ solution wà òun sì débi orí pé àmọ́ solution bi jẹ́ kí n o ò lè hanrun o tún rájú ẹ̀yìn rájú ẹ̀yìn. ọ̀sìn rírìnrìn àti. ó ń tọ́ bá ti dúpẹ́ tó ti dúpẹ́ fọ́lọ́run tó ti dúpẹ́ dúpẹ́ fáwọn òbí rẹ ó ń rájú ẹ̀yìn o. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn níta ni ẹ̀yìn lọ́mọ. níbi ọlọ́run bá ń tọ́yìn mi ṣe bá ń tọ́ àwọn ọmọ mi ṣe bá ń sa àwọn ọmọ mi kí n rí dùnú lára wọn jẹ́ àwọn ọmọ mi jẹ́ wọ́n yá dáadáa jẹ́ wọn rí bí mo ti fẹ́ ọlọ́run ní sọ sọ rántí èyí rántí àti. ìlúrí àti ìtúntò ilé báwa ní pínlẹ̀ mùsùlùmí. ó ní kí n bá wa parí ẹ̀ yẹn parí ẹ̀ sínú ìsìlámù yìí àdúrà tí àwọn tọ́lọ̀ ń sọnu ọlá bàbá. èyí tuntun lè ga ẹni mi àlọ́ òsèlú ìjọkọ̀ọ́ra rọ́bì. àwọn ìyẹn ẹ̀sùn àní ìmọ̀tọ́tọ́ létí àmì àmdá láyé wa láwà ìdáyà wa ni àwọn sọ́ọ̀lì àrùn rẹ̀ dá wá sílẹ̀. àfáà kan ní sọ bẹ́ẹ̀. Yàràkùnmọ́lá. Ó ní ká máa sànà lọ òfin. Bí màmá lọ, aláàjì ìgbà yóò sínú. Bí bàbá kìlá ìlú mi máa pọ̀sá lọ òní. Bàbá òwà ní tòhámúrí ìlà bá. bàbí àyà kálàlí kàyọ̀ sínú bí máa bàbí. ó ní ìrọ̀dí tù. bí máa kọ́sàmọ́láwùlì. ó ní mo yọnu mo yọnu bìmá kọ́sàmọ́láwùlì pẹ̀lú ìpín tọ́lọ́wọ́n ọba mi pín fún mi ọ̀jọ̀gbọ́n àfa kàní sọ bẹ́ẹ̀ ó ní mo yọnu pẹ̀lú ìpín ọba tó pín fún mi yìí o. bàbá wà ní tó amúrí ilá fàlìkì wàfáwẹ̀ tí ọmọdé ó ní mo wá kọ́rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́ ọ̀rọ̀ mi mo kó wọlé ọlọ́run ọba lọ́wọ́ ajá abdulrahuf ọ̀rọ̀ rẹ ọwá kó ọlọ́run ọba dákun ṣe sùúrù àfà má gbọ́ tí ń wí. àbá wà ní tó kàlí kí. ọ̀nà wa kọ́rọ̀ rẹ kó ọlọ́run ọba lọ́wọ́ gbólóhùn rẹ wá níyí pé. kàmá àhásàn aláwọ̀ bí màmọ́dọ̀. kàmá àhásàn aláwọ̀ fi màmọ́dọ̀ àdúrà mi nù bọ́lọ́wọ́ bá ṣe ń ṣe fún yín láwọn ọdún tó ti lò sẹ́yìn tó ti lò sẹ́yìn tó dá kásá àníkà yóò sínú fi. fi máa bá kí. èyí tọ́lọ́run ó tún ṣe ń bí èyí tó kù tó lò kọ́ dáa jù bẹ́ẹ̀ lọ. àmín.